لبيك اللهم لبيك لبيك لا شريك لك ìròyìn ayọ̀ fún gbogbo àwa tá a fẹ́ rìnrìn àjò hajj àti umrah ọdún yìí almudathir hajj and umrah travel and tours lọ́nà tó tọ́ láti ṣiṣẹ́ àṣepẹ́ nílẹ̀ mímọ́ mẹ́kà agbádá ńlá ni bàbá aṣọ ṣòkòtò àwọ̀kẹ́lẹ̀ ní bàbá ẹ̀ almudathir hajj and umrah yanrantí pẹ̀lú àlàálẹ̀ àwọn ètò wọn àwọn onímímẹ́ tí wọ́n mọ̀ nípa ṣe hajj ni wọ́n fi ń tẹ̀lé àwọn arìnrìn àjò tiwọn àwọn and umrah travel and tours lónìí láti rìnrìn àjò ayọ̀. wọ́n wà ládojúkọ ìpàpọ̀ community grammar school along ìsẹ́yìn ṣaki road ìpàpọ̀ níjọba ìbílẹ̀ tẹ̀síwájú. wọ́n tún wà ní suit number twenty one ayọ̀mídé shopping complex akódù apẹtẹ nílùú ìbàdàn. wọ́n tún wà ní tinú ọlá filling station cornerstone hotel area ìlọrin road ní ṣaki. wọ́n tún wà ní sabafite store number two thirty three adjacent old first bank ìdí mangoro ní adeleke filling station ṣaki. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oríkò iléeṣẹ́ wọn ni oh eight oh seven five seven three six six six seven tàbí oh nine oh one one three one six seven three two zero almudasir hajj and umrah travel and tour ọ̀nà tó tọ́ fún ṣe àṣepé ha. bisimilah alhamdulilah thumma salatu wa salam ala rasulillah wa ala alihi wa sabi ajma'in ada ọpẹ́ fún Ọlọ́run a sì kẹsìkẹ fún anabi muhammad sallallahu alayhi wa sallam kí ìka àti gẹ̀ẹ́kọ́ máa bá ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá bìí ẹ̀kọ́ sí tí ó fi di ọjọ́ ẹ̀san àkọlé tí a máa fi bá a sọ̀rọ̀ lẹ́nìí òun náà ni ahmiyatu faroidu fil islam bí ogún pínpín bó ṣe pàtàkì tó nínú islam ẹ̀yin èèyàn mi ogún pípẹ́ má pàtàkì nínú ìsìláàmù wa yìí torí pé ìsìláàmù ó mójútó gbogbo nǹkan ó mójútó ńgbà tá a wà láyé ó tún mójútó ńgbà tá a bá kú tán ńgbà tá a bá kú tán yìí àwọn ọ̀rọ̀ èyí tó yẹ pé òkú ó fi ilẹ̀ sáyé lọ bóò láà ṣe mójútó bóò láà ṣe pín fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí islam ó sọ̀rọ̀ lórí eléyìí púpọ̀ táwa náà sì gbọ́dọ̀ mójútó láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò nípa eléyìí wọn ò bóyá pé bó ti yẹ ká pín ogún àwa mùsùlùmí nínú islam ọ̀pọ̀lọpọ̀ lẹ́nì ìwọ̀n ń pín ìdí igi ọ̀pọ̀lọpọ̀ lẹ́nì ń pín orí òjòrí ọ̀pọ̀lọpọ̀ lónìí ń pín bàbá ǹsìnkú eléyìí ni àwọn ìlànà mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn yorùbá tí wọ́n ń pàpín ogúnlẹ̀ yorùbá orí òjòrí òun náà nígbà tí àwọn ọmọ bá pọ̀ wọ́n wá pín àwọn ogún yìí lórí báwọn ọmọ yìí ṣe pọ̀ tó wọ́n pín eléyìí wọ́n pín dọ́gba bákan náà tọ́ba yìí pé bóyá tọ́ba yìí pé ìdí igi ni nígbà tí ìyàwó bá ti jẹ́ pé ti ju ẹyọ kan lọ wọ́n wá kó ogun àwọn ọmọ yìí wọ́n kó sọ́dọ̀ àwọn ìyá wọn wọ́n pín ogún yìí lórí bí ìyàwó tí ẹni yìí bá filẹ̀ sáyé lọ tọ́ba yìí mẹ́ta ni wọ́n pín sọ́dọ̀ mẹ́ta àti gbogbo àwọn ọmọ rẹ̀ ẹni ó bá bí méjì ẹni ó bá bí mẹ́wàá ẹni ó bá bí ogún bákan náà wọ́n ṣe pín gbogbo ogún wọn bákan ni bàbá ń sìnkú bàbá ń sìnkú yìí òun náà ni bí àwọn yẹn ṣe ń pín ogún nígbà tí ó jẹ́ pé ẹni tó fi ogún lẹ̀ tó bá kú tán ó wá fi ẹ̀gbọ́n lẹ̀ sáyé lọ tàbí àbúrò sáyé lọ ẹ̀gbọ́n tàbábúrò yìí ni ó gbọ́ ẹsẹ̀ lé gbogbo ogún ẹ̀gbọ́n rẹ̀ tàbábúrò rẹ̀ tẹ́nì kẹ́kẹ́ wọn sì gbọ́dọ̀ dá sí ẹni ó dá sí ìṣe ni wọ́n máa rẹ́ wọn gbogbo àwọn ìlànà tí yorùbá ń gbàgbé ogún yìí kò sí èyí tó bá ìsìlámù mu níbẹ̀ èyí tó bá ìsìlámù mu òun náà ni èyí tí ọlọ́run bọ́ba àlékè ọlá tó mú wá fún wa nínú sọ́tún nìsáà láti ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run bá ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yusikumullahu fi auladikum lidhakari mithlu hadhil unsayyin ọlọ́run bá ní à ń sọ àsọtẹ́lẹ̀ fún yín nípa ogún pínpín kí ọkùnrin kó máa mú ìdá méjì kí obìnrin máa mú ìdá kan tọ́lọ́run bá fi sọ ọ́ lọ síwájú bí ogún ìṣe wá pàtàkì tó Islam mójútó orígun rẹ̀ islam mójútó ó pín sọ́nà mẹ́ta ogun tá a fẹ́ mú gangan ẹni tí ó mógún àti ẹni tá a fẹ́ mú ogun rẹ̀ ìyẹn nípa gbọ́dọ̀ rẹ ni tó kú a sì gbọ́dọ̀ rẹ ni tẹ́ pé ó sẹ̀mí lẹ́yìn rẹ̀ bákan náà ni ogun tó filẹ̀ sáyé lọ àgbọ́dọ̀ rí àwọn ní eléyìí ni orígun mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ pé islam pín ogun sí bákan náà májẹ̀mú ń bẹ fún pé tá a bá fẹ́ mú ogun òkú gbọ́dọ̀ kú bẹ́yàn bá ti kú wọn gbọ́dọ̀ pé ogún èèyàn ká mọ bó ṣe pàtàkì tó bẹ́yàn bá jẹ́ nìkan tí ń mí hẹ́lẹ́ẹ́lẹ́ tí ìyá jẹ́ nìkan tó yẹ pé wọ́n lé oko ti kú ni ìyá tó sọ pé ń jẹ́ ká àgbọ́dọ̀ tí ìpín ogún rẹ̀ ó dìgbà tẹ́mi rẹ̀ bá tó bọ́ kó tó di pa pín ogún ẹ̀ bẹ́ẹ̀ náà wá ni ó fẹ́ yẹn sáyé lọ àgbọ́dọ̀ rí pé èèyàn tó fi sáyé lọ yìí ẹ̀hún tọ̀hún ó gbáyé lẹ́yìn rẹ̀ kọ́dà kó pèsè ju ayé àlòun náà tó kú àpògùn fún bẹ́ẹ̀ náà wá ní ká mọ bóò ni ẹni tí ó pa pín ogún fún ọ̀nà tá a pa pín ogún fún wọn àwọn tí ń bẹ lórílẹ̀ ayé bó ló ṣe jẹ́ sí ṣé bàbá rẹ ni sọmọ rẹ ni sábò rẹ ni sẹ́gbọ̀n rẹ ni sẹ́yàwó rẹ ni sọ́kọ rẹ ni gbogbo eléyìí la gbọ́dọ̀ mọ̀ nínú Islam bẹ́ẹ̀ náà wá ni àwọn sábàbí tá a fi máa ń jẹ ogún sábàbí tá a fi máa ń jẹ ogún mẹ́ta ni àwọn olùmọ̀ ni wọ́n gbà wọlé ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọn gbà wọlé sábàbí alákọ̀ọ́kọ́ òun náà nípa àjọ fẹ́ra wa mọ̀jẹ́yàwó rẹ ọjọ́kọ mi iná ẹ̀ ni láfijọ́ mógún ara wa bákan náà ajẹ́mọ̀lẹ́bí tá à ń pè ní nansab mọ̀jẹ́gbọ́n rẹ mọ̀jẹ́búrò rẹ mọ̀jẹ́bàbá rẹ mọ̀jẹ́yá rẹ mọ̀jẹ́búrò bàbá rẹ lọ́kùnrin mọ̀jẹ́gbọ́n bàbá rẹ lọ́kùnrin àwọn eléyìí láfi máa ń pín ogún ẹlẹ́ẹ̀kẹta ni pé ọjẹ́ ẹrú mi ẹrú mi látara bẹ́ẹ̀ olówó rẹ̀ yóò jẹ ogún rẹ̀ àwọn sábàbí mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ọ̀bẹ ti sí ogún kò tí ì jọ a gbọ́dọ̀ pín ogún pé torí pé mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi lọ́jẹ́ ọwọ́ àfẹ́ mógún rẹ̀ kò síbẹ̀ nínú Islam ká lè mọ bí ogún ṣe pàtàkì tó báyìí ewu kéèyàn jẹ́ ọ̀rẹ́ tó àgbọ̀dọ̀ pín ogún ara wa mọ̀lẹ́bí la fi máa ń pín ogún mọ́jọ́kọ rẹ̀ mọ́jẹ́yàwó rẹ̀ la fi máa ń pín ogún ọjẹ́ ẹrú mi ni mo fi máa ń mọ ogún ẹrú èèyàn bákan náà àwọn nǹkan kan wọn bẹ tí máa jẹ́ kéèyàn má rí ogún jẹ èmi mọ pa ìnírógún rẹ jẹ o ìwọ ọlọpàá mi ò ní jogún mi o látara pé pípa mi tọ ọpa mi yìí kò ní jẹ orógún mi jẹ pípa tí mo pọ kò ní jẹ rí ogún rẹ jẹ èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣe léyìí ẹni tẹ́gbọ́n bíi ti pàbúrò ẹ̀gbọ́n yóò ní jogún rẹ̀ mọ́ tí bàbá bíi pọ mọ bàbá yóò ní jogún rẹ̀ mọ́ bí ìyá bíi pọ mọ rẹ̀ ìyá yóò ní jogún rẹ̀ mọ́ bọ́mọ bá yẹ pa bàbá rẹ̀ ọmọ ní ò ní jogún bàbá rẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà wá ní ìjẹ́rú inú nǹkan tó yẹ pé kéèjé kéèyàn orógún jẹ ni tẹ́ ẹ bẹ́ẹ̀ tẹ jẹ́rú ogún àwọn fámìlì rẹ̀ kò ní lè lọ jẹ́ mọ́ rárá bó ti wulẹ̀ ọmọ ẹ̀sìn yà wá òun lẹ́lẹ́kẹta ṣẹláfùdín tẹ́sí bẹ́ẹ̀ tẹ yà wá a láǹfààní láti jogún ara wa mùsùlùmí lèmi ìwé ẹsẹ mùsùlùmí tó bẹ́ẹ̀ tẹ kú báyìí ó kájọ́ mọ̀ ìyá tó ìní jogún rẹ̀ mọ́ báyìí ó kájọ́ mọ̀ ìyá tó tí ń bẹ́ẹ̀ tẹ kú òní jogún ìmí náà mọ́ ẹ̀sìn tó bẹ́ẹ̀ tẹ yà wá anabi muhammad sallallahu alayhi wa sallam onílàyẹsùlù mùsùlùmí káfíra wàlálì káfíru mùsùlùmá mùsùlùmí ò gbọ́dọ̀ jogún kèfèrí o kèfèrí ní òsì gbọ́dọ̀ jogún mùsùlùmí àwa mùsùlùmí káwa lè mọ̀ bí ogún ìṣe pàtàkì tó ọlọ́run bọ́ba lékè ọlá ó jẹ́ ká mọ àwọn tí ó jogún lọ́kùnrin ó jẹ́ ká mọ àwọn tí ó jogún lóbìnrin ní islam àwọn tí ó jogún lọ́kùnrin mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n àwọn tí ó jogún lóbìnrin mọ́kànlá ni wọ́n bí islam sì gbé wá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí rẹ̀ bákan náà tá bá mọ̀ nípa àwọn gbogbo àwọn ogún yìí a gbọ́dọ̀ mọ àwọn ìdí èyí tó yẹ pé bóyá a tún máa fi mú àwọn ogún yìí ogún mi ń bẹ tó ṣe pé látara ikú àkútẹ̀lera wọn islam gbé wá bẹ́ẹ̀ èyí tá à ń pè ní mọ̀nẹ́sàkọ́t mọ̀nẹ́sàkọ́t yìí ogún kan ni tó ṣe pé tí ìṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ pé yẹn bíi mẹ́wàá kú fámìlì sí ní gbogbo wọn bó wọn ṣe kútẹ̀lera wọn sí a máa jogún ara wọn síra wa ká lè mọ ogún islam ṣe pàtàkì tó ta gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ náà wá ní ogún oyún èyí tá ń pè ní alhamdu ogún oyún yìí a gbọ́dọ̀ mójútó dáadáa nígbà tí ẹnìkan bá jẹ́ nìkan tó fayé lẹ̀ lọ oyún sì ń bẹ nínú kun ya ìyàwó rẹ̀ a fa a ṣe sùúrù kó fi bímọ náà táwọn ti ń bẹ láyé tí wọ́n fẹ́ jogún ẹni ìtàn láwọn lè ṣe sùúrù a jẹ a pín ogún rẹ̀ kalẹ̀ ogún oyún inú yìí kíwájú kí wọ́n tó bi islam ó mú wá kálẹ̀ mọ́ bó sì ṣe pàtàkì tó àlẹ́kùnfà mushkil ogun amorphodite ẹni tí èso ọkùnrin tí èso obìnrin a lè pé lọ́kùnrin a lè pé lóbìnrin islam àtúmójútógún rẹ kálẹ̀ mọ́ bó sì ṣe pàtàkì tó nínú islam ẹni yìí kìí sọkùnrin kìí sóbìnrin ọ̀nà ìwòlá lè gbàmọ̀ látara pé ń gba wọn bí ojú abẹ́ méjèèjì lóní látara pé ń gba wọn bí ojú abẹ́ méjèèjì tó níyì ọjọ́ nìkan tó pé ọ̀kan ló fi tọ̀ ń bẹ̀ èyí ọkọ̀ fi tọ̀ òun lá ọ̀rọ̀ rẹ̀ sí méjèèjì ló fi tọ̀ lẹ́ẹ̀kan náà àwòwò lè ìtọ̀ rẹ̀ pọ̀jù ni ìtọ̀ rẹ̀ pọ̀jù àwọ̀ àwò nípa pé ńgbà tó wá èwo lèyí tó ọkọ dá níbẹ̀ tá a bá tún èyí tó ọkọ dá níbẹ̀ a máa wá wo ìgbà tí pé rú ọmọ bẹ́ẹ̀ yọ dàgbà nínú Islam tó bá dàgbà tó ṣe pé jẹ́ nìkan tí pé ń wúrù gbọ̀n tó dàgbà tó ṣe pé jẹ́ nìkan tí pé ń ṣe mọ̀ níyù ọkùnrin ládàá sí ajẹ́pọ̀gùn ọkùnrin lápin sí tàbó dàgbà ọjà nìkan tí pé ń ṣe àtọ́ ń ṣe ẹjọ́ oṣù irú ẹni bẹ́ẹ̀ ogun obìnrin náà láàpẹ̀ fòṣù wọ́n tẹ́lẹ̀ ọ̀bẹ tí hẹ̀ sí wa méjèèjì náà ló gbé wáyé bó ṣe wùrùgbọ̀n bẹ́ẹ̀ náà lọ́múláyà irú ẹni bẹ́ẹ̀ máa jẹ́ pé ogun rẹ̀ ogun àmúfódàtì ni àpògùn ọkùnrin àtòbìnrin fún ìlàjì ogun ọkùnrin ìlàjì ogun obìnrin eléyìí láàpẹ fún ká lè mọ bógun ṣe pàtàkì nínú islam tó ká jẹ́ nìkan tẹ́ pé àmọ́ àmójútó léyìí láàrin ara wa nígbà tí àwọn èèyàn wa bá ń forílẹ̀ ayé lọ ọ̀pọ̀lọpọ̀ amùsùnmí láà pàtàkì eléyìí nínú Islam táwọn èèyàn bẹ́ẹ̀ ti kú ìdí igi ni wọ́n máa ń gbà pín ogún ní àwùjọ wa eléyìí tí ó sì dáa rárá èyí tí àwọn èèyàn ń ṣe láwùjọ àwa ń bẹ lọ́hùn kọ́lọ́n bá wọba lékè ọlá kó tún àwùjọ wa yìí ṣe kó bá wa tan ìmọ́lẹ̀ sí ọkàn àwọn mùsùlùmí láti lè bá a jẹ́ pé ká lè máa rí ogún yìí pín ní Islam èyí tọ́lọ́n wọba lékè ọlá tó kẹ̀dí mọ́ ọmọ ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ inú Suratul Nisa ọmọ àṣẹ o àwùjọ wa yìí àmọ́ bá a ṣe pín ogún yìí tó sì yẹ kó yẹ ká mọ̀ bá a ṣe máa pín ó yẹ ká mọ̀ káwùjọ wa yìí kọ́lọ́mùbá kó ṣàtúnṣe wa lórí rẹ̀ ká lè jẹ́ ká mọ̀ bá a ṣe máa pógun ká sì lè máa pín gbàtí àwọn èèyàn wa tí wọ́n bá ti forílẹ̀ ayé lẹ̀ tá a sì lè máa pín bó ti yẹ ká pín abẹ́lọ́hùn kọ́lọ́mùbá ọba lẹ́kẹ́ ọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ju bí a ti sọ lọ onígbọ̀wọ́ ètò yìí òun náà ni alimudathir and umrah and thought limited tí olú iléeṣẹ́ wọn wà ní ilé ẹ̀kọ́ alimọ̀dásí rosco ní àdúgbò kobo community grammar school ní agbègbè ìlàró ìpàpọ̀ ní ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú olóòtú ètò yìí òun náà ní adéwálé ọmọ ọ̀dọ̀ àgbà abẹ́lọ́hùn kọ́lọ́mù bàbá lẹ́kẹ́ọ́lá bá a jogún àlùbáríkà fẹ̀yìntì kó ṣe onígbọ̀wé ètò yìí kọ́lọ́mù bá kó bá a jogún orí tọ́pọ̀ fún àwa tá ń gbọ́ àwa tá ń sọ kọ́lọ́mù bá jẹ́ ká láyọ̀ gbogbo bá wa sí ń gbàwẹ̀ yìí kọ́lọ́mù bá kó fi àlùbáríkà sí fún wa muhammadin wa ali muhammadin kama sọ̀rọ̀ tàdà ibrahim wa ibrahim náà kàmínú majid sọ̀rọ̀ subhanaka la bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk